mo máa fẹ́ rí wáìnì díẹ̀ lálẹ́ yìí torí pé ohun tí mo bá wa gbéyẹ̀wò lálẹ́ àná ó ká mi lára nígbà tí mo ṣe tán mo rí pé mi ò rí rẹ́kọ́ọ̀dì so mi ò rí sọ sórí platform so màá fi bí ìṣẹ́jú mélòó kan padà sẹ́yìn eh, àlàyé tá a ṣe lánàá ni wípé lábẹ́ kí ni àwọn ìdí téèyàn ṣe lè má wàá kí irun jama'a tí ò dẹ̀ ní ní ẹ̀ṣẹ̀ lọ́rùn mo láwọn àfáà pín àwọn ìdí yẹn sí oríṣi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ generally eh, ìdí tí iṣẹ́ ọ̀ranyàn tó fi máa ń yẹ̀ léjìká èèyàn tí ò ní sí jìyà fún tá a bá ṣe é àwọn àfáà ní oríṣi mẹ́ta ni ah, ìpín kan ó máa yẹ ọ̀ràn yàn yẹn léjìké yàn kò ní sí ẹ̀ṣẹ̀ fún yàn ṣùgbọ́n bí ó ṣe sí ẹ̀ṣẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni èèyàn ò ní retí pé òun máa lákọsílẹ̀ pé òun ṣiṣẹ́ rẹ̀ àtorí pé ohun tó yẹ léjìká yẹn yíyẹ tó yẹ ni ò jẹ́ kíyàwó tọ́ sí yàn ṣùgbọ́n àìṣe téèyàn ò dẹ̀dà níyàn póun fẹ́ ṣe é kò ní jẹ́ kí ládá tọ́ síyàn mo fún wa ní àpèjúwe yẹn mo ní bí ìrun jùmọ́à tó bá pàdé pẹ̀lú ìrun ọdún ẹni tó kírun ọdún láàárọ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ní tó bá wù ú ó lè wá kí jùmọ́à tí ò bá wù ú kò ní wá kí jùmọ́à so kíkírun ọdún nídàájí ìjọ àbí láàárọ̀ ọjọ́ jímọ̀ eh, ìdí ni tí ò ní jẹ́ kí júmọ̀ ọjọ́ yẹn kó jẹ́ ọ̀ranyàn fún ni sọ ẹni tí ò wá kí júmọ̀ lẹ́yìn tó kírun ọdún kò dẹ́ṣẹ̀ ṣùgbọ́n kò nírètí ládá fúnṣẹ́ tí ò ṣe yẹn a kò pé kò lẹ́ṣẹ̀ lọ́rùn ni so àpèjúwe kan nìyẹn nínú àwọn nǹkan tí ó máa ń yẹ iṣẹ́ ọ̀ranyàn kúrò léjìké èèyàn tí ò dẹ̀ ní ní ìrètí pé ládàá aṣẹ́ tóun ò ṣe yẹn a máa bá wọn àpèjúwe kejì ìyẹn náà máa yẹ iṣẹ́ ọ̀ràn yàn kúrò léjìká èèyàn ṣùgbọ́n èèyàn sì lè nírètí pé òun á rí ládàá àti ṣiṣẹ́ yẹn mo wá ní àpèjúwe yẹn ni pé kéèyàn fẹ́ jáde ńlé láti wá kí jọmọ́ ní mọ́ṣáláṣí kójú wa bẹ̀rẹ̀ sí ní rọ̀ lójò tó tó kilẹ̀ gidi gan kẹ́nìyẹn wá padà sílé látara òjò àbátẹ́gùn àbí nǹkan tó jọ bẹ́ẹ̀ pípadà sílé yẹn nítorí pé ìdíwọ́ tó wáyé ti yẹ ṣíṣọ̀ràn yan àti wá kírun mọ́ṣáláṣí ṣùgbọ́n ní tàn yìí ó ti láníyàn fóun mọ́ṣáláṣí tẹ́lẹ̀ so ọlọ́run wa sọ ní ẹ̀san àníyàn rẹ̀ so eléyìí ń jẹ́ àpèjúwe kejì. mo ní àpèjúwe kẹta òun ni àwọn ìdí tó máa ń yẹ iṣẹ́ ọ̀ranyàn kúrò léjìká téèyàn á sì wá ní ládàá níyàn àti ládàá bí ìgbà tó ṣiṣẹ́ yẹn tí ò ní dín ládàá yẹn á pé pérépé a rí eléyìí nínú hadith tánàbí sallallahu alayhi wa sallam ti sọ wípé ọlọ́run a máa fúnni ní ládàá ṣẹ́ẹ̀rẹ́ tó bá jẹ́ pé èèyàn máa ń dún nímọ́ ó máa ń sábà ṣe ṣáájú kó tó rìnrìn àjò àbí kó tó ṣàárẹ̀ ṣírìn àjò àbí àárẹ̀ yẹn ò wá jẹ́ kó láǹfààní àti ṣe iṣẹ́ yẹn mọ́ ànábì ni ọlọ́run á fún ẹnìyẹn ní láàdá yẹn tí a pé pérépé níbí a rí i pé ìrìn àjò àbá rẹ̀ yẹn ó yẹ ọ̀ràn yẹn and at the same time ó ní láádá bí ẹni tó dà níyàn tó dẹ̀ tún ṣiṣẹ́ yẹn ni so àwọn ìpín mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn àwa ń kà ní méní méjì àwọn ohun tí a rẹ́rìí fún wípé ó lè múni má wá kí ìrùjọ̀mọ́ a ní àkọ́kọ́ òjò ìkejì ẹ̀ amọ̀ àbí ẹ̀rọ̀fọ̀ tó bá serious tó wà lọ́nà ìkẹta òtútù ìkẹrin kí la pè kẹrin náà àìlera tí wọ́n bá ṣàárẹ̀ ìyẹn jẹ́ ìkẹrin ìkarùn-ún tátẹ́gùn ìjì bí cyclone atẹ́gùn tó lè tó ń ṣí pàánù tó ń wọlé tó bá ń jà èèyàn láǹfààní pé kó má wà mọ́ṣáláṣí wá kírun látàrẹ̀ náà ìkẹfà wọ́n ní àlàámà eh, fífọ́ lójú lẹ́yìn tí wọ́n ti dárúkọ ṣíṣàárẹ̀ wọ́n á dárúkọ fífọ́ lójú ẹni tó bá fọ́ lójú a lè pè láláàárẹ̀ ṣùgbọ́n ìdíwọ́ ti bá tí ò ní jẹ́ kó rọrùn fún láti wá sí mọ́ṣáláṣí eh, torí a rí ẹ̀rí wípé sọ̀hábì kan tó ń jẹ́ Utban ọmọ Malik ó complain fún anabi sallallahu alayhi sallam wípé òun ti lúùzì ojú òun o òun sì lòun máa ń kírun fún àwọn jọmọ́ òun fàyídà kánìtì àmtọ́ sálẹ̀ wáàdì ṣùgbọ́n jẹ́ tójò bá ti rọ̀ àgbàrá òjò ó máa ń kira láàrin ilé òun àti ibi táwọn ti máa ń pàdé táwọn ti ń kírun mi ò wá nílé lọ kírun fún wọn ànábì wa sọ fún yí pé kò ní láìsí tó bá ń dúró sílé láti kírun níjọ́ tí condition bá rí bó ṣe sọ yẹn torí náà ẹni tó bá fọ́ lójú àbí tó ní ìdíwọ́ kan tó jọ ọ́ èèyàn lè má fọ́ lójú kó kán lẹ́sẹ̀ àkójẹ́ pé a ní láti máa fi ọ̀pá tilẹ̀ tí ò bá wá rọ̀ lọ́rùn àjẹ́ pé condition tiẹ̀ náà ti jọ ti ẹni tó fọ́ lójú ìkeje ìpayà ìbẹ̀rù kí ló lè fa ìbẹ̀rù àwọn nǹkan tó lè fa ìbẹ̀rù pọ̀ nínú ẹ̀ ni pé kí wọ́n fẹ́ jáde lọ kírun ìrun alẹ́ fàpèjúwe kí wọ́n ní wọ́n operate ní bus stop àwọn ọmọ olè àṣà máa sọ pé torí iman ọlọ́run la fẹ́ lọ sìn ká lọ forí la ikú rárá kò lè tó yẹn nínú ẹ̀ náà ni pé káwọn ẹlẹ́bọ ẹ́ tí wọ́n láwọn fẹ́ ṣe àwọn ìṣe kan tí ó dájú pé ọlọ́run ò yọ́nú sí ṣùgbọ́n tí òfin ìlú tá à ń lò kò mú wa lè jáde tì wọ́n wípé àbòsílẹ̀ ṣe sí wa tẹ́ bá ní ká má jáde lọ kírun téèyàn bá wá lóun fẹ́ nìkan lọ bá wọn ja ìjà yẹn kì í ṣèjẹ̀bi o ṣùgbọ́n tó súnmọ́ jù ni pé ọwọ́ wọn máa dun èèyàn torí pé kì í ṣèjà tí ẹ̀dá kan ṣoṣo lè dájà pápẹ̀júwe kan láwọn fẹ́ ṣòro lọ́sàn gangan ṣé ńgbà tán láwọn fẹ́ ṣòro lọ́sàn gangan yẹn ṣó tọ́ kí n ṣagídí pé màá jáde ó tọ́ kí n jáde ṣùgbọ́n kò tọ́ kémi nìkan lọ forí la ikú yẹn torí pé àwọn tí mò ń lọ bá kì í ṣe nǹkan kì í ṣe ẹni méjì àfi tó bá jẹ́ pé àwa organize àwa mùsùlùmí tá a fẹ́ jáde tì wọ́n pé a ní gbà bọ̀ kéèyàn kan ṣoṣo wá ní rárá òun máa ṣagídí yẹn délẹ̀ eh, òfin ilẹ̀ wa ó fàyè gba ìgbàkúgbà so ẹni tó bá rí i pé wọ́n ṣe ń pèrun tó àwọn olóró ti jáde tí wọ́n láwọn ò fẹ́ réyàn kò ní í ṣe ìwọ̀ fún kò ní í ṣe eh, kò ní í jábòsí fún sẹ́sìn ọlọ́run ọba tó bá torí àìlè dánìkan jáde tì wọ́n tó bá kírun ẹ̀ ní ilé ara ìbẹ̀rù nìyẹn so àwọn ìbẹ̀rù kan ẹ̀ kò tàbùkù mùsùlùmí torí pé kò níkùn lọ́wọ́ láti ṣakin láwọn àyè yẹn irú ẹ̀ bákan náà òun ni kó jẹ́ pé ìjà àgbòrò ṣẹlẹ̀ tó jẹ́ pé ẹnikẹ́ni tó bá yọ idà tó yọ àdá wọ́n ń ṣára wọn ni téèyàn bá jáde sáàrin wọn wọ́n lè ṣìyàn mú fún àwọn rival so irú yẹn téèyàn bá jókòó sílé ẹni tọrọ ò bá yé ó lè ní à ẹ̀yin àfa ẹ tó ń ṣojú ní bẹ́ẹ̀ ni láàyè yìí wisdom ni pé kéèyàn ṣojú bákan náà nínú ìbẹ̀rù. kódà àpèjúwe ìbẹ̀rù ó ti ẹ̀ pọ̀ tí ò ló ń kà tó bá ti jẹ́ pé àwọn nǹkan tí kì sábà ṣẹlẹ̀ ni táyà ẹni wá ń já so ó tó nídìí fúnni láti kírun lé náà ìkẹjọ òun ni sùdúrù tọ́ám kó jẹ́ pé oúnjẹ tá a fẹ́ jẹ ó ti délẹ̀ ó ti rẹ́dì òjíṣẹ́ ńlá sallallahu alaihi ó ní tí wọ́n bá gbóúnjẹ kalẹ̀ fẹ́ni tí bí ń pa wọ́n òkèmẹ̀tì sọ̀lá tí wọ́n wá pé ìkọ́mà ó ní kóńtọ̀ ń kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú oúnjẹ jíjẹ kó sì má kánjú jẹun kó jẹ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó jẹun ẹ̀tàn kó tó lọ kírun torí pé ẹni tí bí ń pa tó ń jẹ dẹ̀ ti délẹ̀ ó súnmọ́ kẹ́mìí ẹ̀ wà níbi oúnjẹ yẹn tó bá tẹ̀ lóhùn gbèrún dúró kò ní lè fi ẹ̀mí bá ìrun yẹn lọ tààrà so ànábì fún wa nígbà láàyè wọ́n dẹ̀ ní abdullahi ọmọ umar radiyallahu anhu tó jẹ́ sọ̀hábì ànábì ó máa ń ṣe eléyìí tó jẹ́ pé tásìkò bá tó tó fẹ́ jẹun tí wọ́n ti gbóúnjẹ kalẹ̀ tí wọ́n wá ṣe ìkọ́mà fún ìrun ó máa ń farabalẹ̀ jẹun táwọn èèyàn á rí i pé à wọ́n ń pe ìrun ìkọ́mà abdullahi ò á jẹun ẹ̀tàn níbàámu sí nǹkan tí anabi sallallahu alayhi wa sallam tó sọ fún wa náà wọ́n ní ṣùgbọ́n ohun tá à ń sọ yìí a máa bá ẹni tó bá jẹ́ pé ńgbà tó ń jẹ rẹ́dì yẹn ebi ti ń pa òun náà àbí bébí ò bá pa ẹ̀mí ẹ̀ wà níbi oúnjẹ yẹn ṣùgbọ́n tó bá jẹ́ pé wọ́n ti ṣe ìkọ́mà ó rí pé bí ò tí ì pa òun kì í dẹ̀ ṣe pé oúnjẹ yẹn wọ̀ òun lójú òun lè kírun yẹn tóun máa pa ẹ̀mí pọ̀ kí àwa ní sọ pé tó bá wá kírun irun yẹn ò gbá o ẹ̀dákun sọ clear náà ìkẹsàn-án mudafaatul akhbasayn ìkẹsàn-án ni pé kí wọ́n pe irun kásìkò ẹ̀ ti tó kéèyàn wá fi pé òun fẹ́ lọ gbọ̀nsẹ̀ àbóun fẹ́ lọ tọ̀ ní situation yẹn kó kọ́kọ́ lọ ṣe ohun tó tọ́kù lọ ṣe yẹn kó tó wá jẹ́ pé òun kó má sọ pé jẹ́ ń sáré kírun yẹn tán kí n ṣẹ̀tọ́ lọ yí ìdára mi bẹ́ẹ̀ náà ni tó bá jẹ́ pé ó tiẹ̀ ti wà lórí ìrun tó wá ń wà press afẹ́kú járùn yẹn kó lọ yí ìdára ẹ̀ kó tó padà sórí kódà tí ò bá ní bá jamaa so a kì í fi ìgbọ̀nsẹ̀ àbítọ̀ a kì í fi sára ká máa wá rọ́jú ká máa rún mú pọ̀ lórí ìrun kò dáa tó kíyàn lọ ìzà rẹ̀ ẹni tó ṣe léyìí tó bá jẹ́ pé àníyàn ẹni kóun fẹ́ kírun jàmáà ìdíwọ́ yìí ni ò jẹ́ kó lè kí a nírètí pé pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú líláwọ́ ọlọ́run a rí ládàá pé òun fi àníyàn ṣe iṣẹ́ yẹn tí ò bá ti ẹ̀rí ṣe ní physical ìkẹwàá ẹni tó bá jẹ nǹkan tó jẹ́ olóòórùn búburú àpèjúwe ọtún àánú hadith òun ni àlùbọ́sà tí wọ́n ń pè ní asẹ́wùm táwọn olóyìnbó ń pè ní garlic anabi sallallahu alaihi wasallam ó ní ẹni bá jẹ fala yaqrabanna masjidana fa innal malaikata tata'azza mimma tata'azza minhu banu adam ẹni tó bá jẹ àlùbọ́sà tí ń pè ní garlic ẹ̀yin ọmọ yìí ṣe ń gbọ́ nǹkan tí mo sọ ó lẹ́ni tó bá jẹ àlùbọ́sà tí ń pè ní garlic kó má tiẹ̀ súnmọ́ mọ́ṣáláṣí wa lópin ìgbà tí kinní yẹn ń rùn lẹ́nu ẹ̀ torí pé a máa fara ní ẹlòmíì ẹ̀kọ́ wà nínú eléyìí fún wa pé garlic nìkan kọ́ àwọn nǹkan míì náà wà tí a máa bá ẹnìkan tó ń kírun nù wa tí a dẹ̀ máa kó ìnira bá ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ní nǹkan tó lè jẹ́ nǹkan olóòórùn búburú àbí nǹkan míì tó jọ ẹni tó bá jẹ́ pé mechanic ni aṣọ ẹ̀ ti yí grease ṣe ń gbọ́ mi dáadáa àsìkò òun wá tó a ti ṣàlàyé fún wa ìdọ̀tí oil àbí grease àbí petrol àbí yẹ̀pẹ̀ nípa pé ó ń sùn lábẹ́ mọ́tò ṣó ní kírun má gbà kò wí bẹ́ẹ̀ àtóhun náà bá pé wọ́n ní kò kúkú bárùn wí ó wá dúró láàrin méjì ẹni tó wọ̀ jàlábíà white ṣe mọ̀ pé bọ́n ṣe ń kírun yẹn a máa ní wọ́n lára wọn nífẹ̀ẹ́ fara kàn án so a máa fi kéèsì ẹ̀ a máa fẹ́ fi wé tẹni tó jẹ àlùbọ́sà yìí ìyàtọ̀ tó kàn wá ń bẹ̀rẹ̀ wọ́n sọ pé òun ní excuse láti má wàá kírun alálùbọ́sà yẹn òun ní excuse torí pé text ló sọ bẹ́ẹ̀ pé kó má wàá so mẹkáníìkì la máa ní kó ń ṣe àání kó lọ change aṣọ ẹ̀wà fún mọ́ṣáláṣí ni so gbogbo nǹkan tíyẹn bá ti mọ̀ pé tóun bá gbé wọ mọ́ṣáláṣí á kó ìnira bá ẹlòmíì kó jọ kó lọ ṣe àtúnṣe kó tó wá sí mọ́ṣáláṣí ànábì ní alálùbọ́sà tóun ní kó má wàá kírun torí kíni ó nítorí pé òórùn burúkú bó ṣe ń ní ọmọ ànábì ádámà lára bẹ́ẹ̀ náà ló máa ń ní àwọn màláìkà lára ó dẹ̀ ti fi kọ́ nínú hadith kan rí wípé téèyàn bá ti dẹnu lé kùránì kíké ọlọ́run dá màláìkà kan tó jẹ́ pé á gbé ẹnu ẹ̀ síbi ẹnu ẹni tó ń ké kùránì kó lè jẹ́ pé gbogbo gbólóhùn téèyàn ń pè yẹn ẹnu òun ló ń kó sí. Si so ẹni wá jẹ́ ẹlẹ́nu rúnrún a máa fi ara ní màláìkà tí ọlọ́run ọba dá kó máa gba kòránì láti ẹnu ẹni so ibí ni a máa dúró sí ní alẹ́ yìí wípé àwọn ìdíwọ́ wọ̀nyí lóòótọ́ wọ́n tó láti má jẹ́ kí ìrun jàmáà ó jẹ́ dandandan fẹ́ni tí ò lè wá kí nítorí pé kan àbí mi náà àwọn ìdíwọ́ yìí wọ́n bẹ́ gidi náà ṣùgbọ́n kó wá lóun fẹ́ wá kí tòun ti pé ìdíwọ́ yẹn ṣẹlẹ̀ a ní ìyẹn ló ṣe kí o ìyẹn ló dáa jù náà ká gba ìbéèrè láàrin ìṣẹ́jú bíi mélòó kan. number one abu awal number two number three naam alaikum salam wa rahmatullahi wa barakatuh aha uh-huh. naam naam <laughs> uh, ìbéèrè àwọn bọ́dà wa ni pé ẹni tá a bá ṣàkíyèsí pé òórùn búburú ń jáde lára ẹ̀ ǹjẹ́ a lè pè sí àkíyèsí anabi ní adín anasiha ó ní ẹ̀sìn wa yìí ká fi òdodo bá rẹ ní lónìí wọ́n ní fún ta ni ó ní fún ọlọ́run fún ànábì àti fún àwọn onígbàgbọ́ òdodo ìyẹn ni pé afẹ́ká torí tọlọ́hun ká fi òdodo bá gbogbo mùsùlùmí ká fi bá wọn lò nínú òdodo ni pé kí wọn ṣàkíyèsí nǹkan kan tí ò dáa tó nínú ìṣesí ọmọ yẹn ni kí wọn wá pè sẹ́gbẹ̀ẹ́ kó wá sọ fún pé ah, sórí nǹkan yìí kò dáa tó àwa tá a fẹ́ ṣe é a máa níbi pé kí nǹkan tá a fẹ́ pè wọ́n ṣàkíyèsí ẹ̀yẹn kó dá a lójú pé ó wà nínú nǹkan tẹ́sìn ò fẹ́ kí ẹni tó ń ṣe yẹn ó ṣe ká má mọ̀ dájú yẹn tí ò bá dá wa lójú tá bá pè ṣàkíyèsí ó lè bá ìbínú lọ ṣùgbọ́n kó dá wa lójú pé ohun tá à ń pè sákìyèsí ẹ̀ nǹkan tí ò sí èméjì ni pé àwọn àfa sọ pé ọlọ́run ò fẹ́. ìkejì ká ní àwọn gbólóhùn tó rẹwà láti fi pè sákìyèsí pápẹ̀júwe mo máa ń rí àwọn young boys nígbà míì tó bá wá sí mọ́ṣáláṣí irú irun orí wọn kì í ṣe orun tá a máa fẹ́ kí mùsùlùmí gbé sórí irun orí wọn kì í ṣe irun tá a fẹ́ kí mùsùlùmí gbé sórí Eh, ìmí ìgan ṣòkòtò ẹni tó ń lọ gbá football ló máa wọ̀ wá now èmi náà máa ń fi ìpè mo lójúṣe láti pè sákèésì but bí ẹ ṣe máa pè sákèésì ló wá má tà ń sìn tí n bá kàn pé tí mo ní irun orí ẹ yìí ò dáa ṣòkòtò yìí ṣe kinní kan ohun tí mo sọ òdodo ni ṣùgbọ́n ó lè má rọrùn fún láti gbà so yes alójúṣe láti pè wọ́n sákèésì but alójúṣe bákan náà ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká fi pè wọ́n bíi ká fọwọ́ kọ lọ́rùn tó bá jẹ́ young guy kí lórúkọ ẹ mi ò kí sábà rí amọ́ṣáláṣí á sọ orúkọ ẹ á ó dẹ̀ kí n wá regularly ṣé kò sí ṣẹ́mọ̀ máa wá regularly torí pé jọmọ́ pọ̀ dáadáa dáadáa tó máa gbà ń sìn ojú kó máa dárùn kí n lé lọ inú ẹ̀ máa dùn but next time tó bá ń bọ̀ ọ̀rẹ́ wàṣọ tó máa gùn díẹ̀ o ó ṣáà láwọn trousers ṣẹ́wọ̀n pé ẹ ti dọ́gbọ́n so irú àwọn mẹ́tọ̀dì yẹn ó ṣe fi pìyàn sákèsì ẹni tẹ́ ẹ ní ààrẹ ń mú òórùn búburú jáde yẹn tẹ́ ẹ bá rí kẹ́yìn ò lè handle ẹ̀ ẹ tara sí imam ẹ fún imam níṣẹ́ ẹ̀ ṣe tó ti yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní respect fún imam wọ́n dẹ̀ mọ̀ pé imam ní ojúṣe láti pe ogun atákèsì ó máa ń rọ̀ wọ́n lọ́rùn láti gba correction imam ju àwa tá a jẹ́ jọmọ́ lọ ṣùgbọ́n kì í ṣe kó wrong pé ká pera wa sákèsì so àwa náà ti ń gbọ́ báyìí sí ìgbàkigbà tẹ́nìkan ni wọ́n bá fẹ́ pè wá sákèsì ẹ jẹ́ ká jẹ́ni tó ṣe tán láti máa gba correction yẹn ká má máa wò ń wò pé a kí ló ń fi rẹ̀ pé alójúṣe yẹn síra wa barakallahu fikum question number two. kí neighbor ń ṣe birthday òun dẹ̀ ń gbàwẹ̀ wọ́n wá gbé birthday cake wá wá torí ẹ̀já wẹ̀ ṣó dẹ́ṣẹ̀ àbí kò dẹ́ṣẹ̀ ṣé òun nìkan ló máa jẹ̀ṣẹ̀ yẹn àbóhùn àti níbọ̀ yẹn hmm, question ńlá ni <laughs> neighbor tó gbé birthday cake wá ṣé òun mọ̀ pò ń gbàwẹ̀ ó lè má mọ̀ pò ń gbàwẹ̀ tó bá dẹ̀ mọ̀ pò ń gbàwẹ̀ náà ó gbé wá fún lọ́sàn-án ni kò sọ pé dandan ni kó jẹ́ lọ́sàn-án ó lè jẹ́ pé òun gbé kéèkì wá fún pé tó bá di alẹ́ nígbà tá a fẹ́ sínú ó jẹ́ káwọn èèyàn míì jáwẹ̀ ta ló jẹ́ káwọn èèyàn míì jáwẹ̀ báwo ló ṣe jẹ́ kí wọ́n jáwẹ̀ torí pé fún wọn àwọn náà fẹ́ jáwẹ̀ nínú òun ló sọ fún wọn báwọn náà ṣe máa fa àánú ah, àwọn náà fẹ́ jáwẹ̀ ni tí kì bá ṣe páwọn náà fẹ́ jáwẹ̀ <laughs> so kò yẹ kí wọ́n jáwẹ̀ ó yẹ kí wọ́n tó bá fún wọn ní kéèkì kí wọ́n gba kéèkì lọ́wọ́ ẹ̀ kí wọ́n wá ṣe sùúrù tó bá di pé oòrùn ti wọ̀ kí wọ́n á jẹ kéèkì yẹn ṣé ti yé so tí wọ́n bá ní kí wọ́n jáwẹ̀ àwọn náà máa nípìn nínú ìyà torí pé wọ́n fẹ́ jáwẹ̀ tẹ́lẹ̀ ni kò yẹ kí wọ́n jáwẹ̀ ṣé ti clear now mùsùlùmí ò wá kí ń ṣe birthday o ṣóyé so ṣe gbọ́ mi dáadáa mùsùlùmí ò kí ń ṣe birthday so ó ṣe é ṣe kó jẹ́ pé ẹni tó gbé birthday cake yẹn wá kò ń ṣe muslim tó bá dẹ̀ jẹ́ muslim ó lè jẹ́ muslim tí ò ní àgbọ́yé ẹ̀sìn so a máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣàlàyé fún pé à anabi ò kọ́ wa pé ká máa celebrate birthday ṣó clear alhamdulilayi question number three ọ̀dọ̀ yín náà tún ni bismillah. naam obìnrin ò gbà á. ó padà wá bá pòun ṣe kí ni òun fẹ́ gba máhàrì yẹn. ṣe lẹ́tọ̀ láti fún àbíkò lẹ́tọ̀ láti fún ó dáa ìbéèrè sísà ńlá yìí ni pé tọkùnrin àtobìnrin tí wọ́n bá ara wọn ọkùnrin yẹn wá sọ pé mahar báyìí lòun fẹ́ fún obìnrin yẹn obìnrin yẹn kọ́kọ́ sọ pé òun ò gbà mahar yẹn ò tẹ́wọ̀n lọ́rùn inú mi tiẹ̀ dùn pé ó mọ nǹkan tó ń jẹ́ mahar mahar ni ohun tẹ́yìn bàbá wa máa ń pè ní tí ẹ̀sìn sì sọ fún wa pé kì í ṣe owó orí torí ààrà obìnrin ẹ̀bùn ìfẹ́ ni sòtá bá nà sóbìnrin pé nǹkan báyìí la fẹ́ fún nǹkan tó dáa jù náà ni pé nǹkan tí wọn bá fún obìnrin kóbìnrin gbà á nígbà tí ẹ pẹ́ bùn ni ṣùgbọ́n ó láǹfààní tí nǹkan ta fún ọba tẹ́ lọ́rùn kó sọ pé rárá nǹkan mi lòun fẹ́ so wá ń béèrè pé obìnrin tó bá kọ́kọ́ takú pé òun ò fẹ́ gbarú nǹkan tí wọ́n fẹ́ fóun ṣé ń gbà tó bá wá yá tó bá wá ronú kan pé ókè ìyẹn náà da tó ṣó lè padà wá gbà á bẹ́ẹ̀ ni ó lè padà gbà á ṣó clear ẹ má jẹ́ ká tún gba question mi látọ̀dọ̀ yín ẹ jẹ́ ká gba lọ́dọ̀ àwọn àgbàlagbà ṣẹ gbọ́. Mhm. abdulbasit aburode ò sí ara rà lẹ́yìn <laughs> naam abdulbasit. ní birthday gift well wọ́n ní sẹ́ni tí ò kì í ṣe muslim tó bá fúnyàn ní ẹ̀bùn nígbà tó ń ṣe birthday ṣá lè gbà á bẹ́ẹ̀ ni a lè gbà á a ti ṣàlàyé yẹn yí pé àwọn ọdún wọn àwọn ẹ̀bùn tó bá fún wa a lè gbà á ṣùgbọ́n ká má ẹ̀ ń kọ́lé wọn dá sí ọdún yẹn tó tó bá gbà á nípa kó fún ẹlẹ́bùn àfẹ́ ká encourage birthday yẹn o nítorí pé fún ẹlẹ́bùkọ́ wá ní àkùdẹ̀ ní ìdáko máa attend birthday party tó ti yé bá a ṣe fẹ́ pé tó bá fún alẹ́bùn báwọn ń ṣọdún a lè gbàgbọ́ tí wọ́n fẹ́ ká encourage ọdún yẹn so a nítorí pé a ti wá gbẹ̀bùn yẹn ká ní ó yá ibùdó kí n ṣe ìjókòó yẹn ẹ máa rí tí èmi náà níbẹ̀ ṣó clear alhamdulillah aleykum salaam. Naam. Pé ọlọ́run kan náà là ń sìn. Aláṣejù. <laughs> ok ẹ gbọ́ báyìí wọ́n ní ọ̀rọ̀ máa ń sábà di fàǹfà láàrin àwọn àtàwọn èèyàn kan tí wọ́n máa ń rò pé àwọn ti le koko jù nígbàkigbà táwọn èèyàn bá ń sọ pé àtàwa àtàwọn nàṣọ́rọ́ ṣe bọ́lọ̀ nǹkan náà là ń sìn táwọn sì rò pọ́lọ̀ nǹkan náà kọ́ là ń sìn ṣáwọn làwọn láṣejù ni àbáwọn èèyàn lọ̀rọ̀ òye ẹjẹ́ ń bí ní ìbéèrè kan ọlọ́run táwa ń sìn ṣó bímọ ríronú pé ó lè bímọ rò ó àbùkù ló jẹ́ fún un àbí àwọn dẹ̀ ń ronú ẹ̀kan ọlọ́run ọba ṣe rántí ọlọ́run táwa ń sìn ṣó lè kú ikú òtọ́ sí àbùkù ló jẹ́ sí àwọn dẹ̀ ń ronú ẹ̀ kan ẹni tí wọ́n pè ní ọlọ́run ọba a jẹ́ pé ẹ̀mí wọn ń ya àwòrán kan tó ń jọ ọlọ́run lójú tiwọn tó sì yàtọ̀ sẹ́ni táwa ń sìn so nǹkan tá a lè sọ tó correct ni pé ọlọ́run kan náà ni wọ́n fẹ́ bá wa sìn ni wọ́n fẹ́ ṣùgbọ́n ọlọ́run kan náà kọ́ la padà ń jọ ń sìn ẹlẹ́bọ náà àwọn olóríṣà oníṣẹ̀ṣe àwọn náà ní ẹnìkan tó ń jẹ́ olódùmarè làwọn fẹ́ sìn àbí tẹ́ bá bí wọ́n léèrè pé kí wọ́n ṣàpèjúwe bólódùmarè yẹn ṣe jẹ́ wọ́n á lóun ló pilẹ̀ gbogbo nǹkan tó ń bẹ àbí nǹkan tó ń sọkọ́ nìyẹn so ọlọ́run tí àwọn ńlá wọn ń sìn èyí táwa ń sìn làwọn náà fẹ́ sìn ṣùgbọ́n èyí tá à ń sìn kọ́ ni wọ́n padà ń sìn torí ìtàwọn ń sìn ẹ́ eh? wọ́n ń fi ìlọ̀kulọ̀ lọ tẹ́sìn ọlọ́run ọba sọ pé a gbọ́dọ̀ fi ronú kan ọlọ́run ọba so n tó lè correct ni pé ọlọ́run kan náà ni gbogbo wa fẹ́ sìn ṣùgbọ́n ọlọ́run ọba kan náà kọ́ là ń sìn torí pé n táwọn ń pè lọ́lọ́run ìròyìn yẹn ò jọ ìròyìn tẹ́sìn ọlọ́run ọba fi ròyìn Allah àwọn ń ròyìn ọlọ́run wọn pé ẹni tí máa kú àbí tí a tún jí ayatul kursi ó sì sọfá pé wàlá ta'khuduhu sinatun wàlá náà kò gbọ́dọ̀ tó gbé dèpòdépò pé a ti ẹ̀kú ẹ̀rí pé kì ṣe nìkan náà so ẹ̀yin lẹ correct brother mi ṣùgbọ́n nínú nǹkan tí a máa ń fẹ́ ni pé ká báwọn èèyàn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí làákà yẹn bá ṣe mọ́ àhàntẹ́ bá wo àwọn tí wọ́n yí yín ká tẹ́rí pé àwọn ọ̀rọ̀ kan ò ní yé wọn tẹ́ bá ti ṣàlàyé ẹ̀ níbà tẹ́ ti rò pé ó yẹ kẹ́ni tó ní làákà ìkó lè gbọ́yé tí ò bá gbọ́yé ẹ má jẹ́ kí fàǹfà yẹn kó máa pọ̀ jù tó ti yé bọ̀tẹ́yìn lẹ́ correct àwọn ló wrong ìyẹn ò tí ì túmọ̀ sí pé ibi tí wọ́n bá ti ń sọ̀sọ́kùsọ yẹn kéèyàn ò dákẹ́ èèyàn á jẹ́ kó yan pé rárá ẹ̀sìn Islam ṣàlàyé àwọn ìròyìn ọlọ́run ọba fáwa tá a ti mọ̀ pé àwọn Hindu ṣe mọ̀ àwọn Hindu àwọn ń bọ màálù wọ́n ń bọ ejò ṣùgbọ́n wọ́n gbà pé màálù ejò táwọn ń bọ yẹn pé ẹ̀mí ọlọ́run tó wà lára wọn ni àwọn ń bọ tó ti yé ọlọ́run táwa ń sìn ṣó máa ń kó sára màálù àjẹ́ pé wọ́n fẹ́ sin ọlọ́run ṣùgbọ́n wọn ò dá ọlọ́run yẹn mọ̀ so a ní sọ pé ọlọ́run kan náà là ń sìn ṣùgbọ́n ọlọ́run kan náà ni kálukú ń gbìyànjú láti sìn ẹni tó rí sìn nítòótọ́ ni mùsùlùmí mo rò pé clear alhamdulillah kí yẹn jẹ́ last question for the day subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa sallallahu ala muhammadin wa ala alihi wa sahbihi ajma'in